ò ní kanú tó fọmọ orogún ẹ̀wí náà tí ìwọ náà tún gbógun ayé lọ. Ah. Ah. mo kan ẹsẹ̀ mẹ́rìndínlógún tó ń kan lé olúfẹ́ mo kan ẹ̀jọ́ ẹnu mo kan ẹ̀jọ́ ẹ̀yìn mo sọ dẹ̀dẹ̀ pírímù pírímù mo délé ẹ̀yẹ́mọ̀lú mo délé ọwọ́ alágbẹ̀dẹ àkọ́kọ́ níbi tó ti ń fi ẹ̀wọ̀n látọ̀run wá bára ayé ṣe pọ́ngudu ọmọ ọláwẹ́dẹ́ tí ń forí aláṣejù jí sáàrì. ìràwé ìdájọ́ ilẹ̀ kó sùnà ibà àdàbà ṣiṣẹ́ lọ́mọ ọlọ́fin àdàbẹ́ ní ìṣẹ́ńṣẹ́ àdàbẹ́ ní ìyá ń jẹ àdàbò náà ní àkùngbẹ́ ah ah irọ́. Mm dípò kò gbàgbé ni ìràwé ìdájọ́ rẹ̀ kò sókè. ogun fẹ́ bọ́ọ̀lù rẹ̀ lọ́wọ́ aláké. mo débi wọn dúró èmi débi wọn padà. ọ̀pẹ ogun fẹ́ bọ́ sọnù lọ́wọ́ aláké. ìrùkẹ̀rẹ̀ ìjà fẹ́ bọ́ sọnù lọ́wọ́ aláàfin. ojú olúkòso ti fẹ́ funfun. ẹ̀yin aráàlú olókùúta idà yìí lẹ́ẹ̀ máa bọ́ lọ́dọọdún balógun ni ó sì máa darí yín bọ́ ogun òtún kò lu olókùúta mọ́ láéláé bẹ́ẹ̀ bá ti tẹ̀lé òfin àti ìlànà tí mo fi lélẹ̀ yìí. aráàlú olókùúta. ó double! Balogun, Balogun, Ida, Ida. wọn ní kí sọ̀bì ò tó dégbò olùgàbí là ké sí bí ẹ̀tọ́ bá há bì kan tó ti yá dádé tá a dádé sótún yẹ kó ẹgbẹ́ kí balógun tó jára wa kó tún máa fi owó ọlá gbani lójú bẹ́ẹ̀ gímú sì jìnnà rí o gbogbo àwọn tí ń kó bòójú ogun kòkó dàáfin sọ yẹ kó rí bẹ́ẹ̀. baálẹ̀ ìgbàgbé ló ṣe balógun ó ti gbàgbé wípé tọmọdé ò bá bá tàn yóò bá àròbá àròbá tẹ̀ ń wò ń sì ní bàbá àtàn torí pé tí ò bá jẹ́ pé ìgbàgbé ṣe ni látijọ́ tí baálẹ̀ ti ń jẹ́ ìlú yìí gbogbo ohun tí balógun bá ti ń kó bọ̀ látogun ó yẹ kó mọ̀ pé tọ̀ òun ni pé kóun ò kó dáàfin kẹ́ẹ̀sì yọ ohun tó bá jẹ̀tọ̀ tiẹ̀ kẹ́ ẹ yọ fún un ìkọjá àyè ló ṣe. ẹ wo baálẹ̀ ọkọ ìlú téèrà bá fi ni pegi àwọn dànù ni ọ̀rọ̀ balógun ó ti tó àmójútó báyìí àbí kìí sàlà kọ̀kọ́ kìí sẹ̀ kejì kìí sẹ̀ kẹta tí ó lọ sójú ogun tí ó kẹrù tí ó kẹrù hmm. èyí kó mẹ́ẹ̀tọ́ wá kò ní wá gbogbo wa la sì mọ̀ pé tó bá kán sójú sáyà ẹ wo fi ọkọ mi dára kan là á kọ́. balógun ọmọ pé èèyàn ń bẹ fi ń ké ntọ́ bá rí lọ́bẹ̀ tó ọwọ́ yàn sí. <laughs> ẹ mọ ẹ ẹ kú kalẹ̀ o. ìyẹn lè ah, wa ẹ kú fàájì o. gbé kalẹ̀. lóògùn ọ̀fẹ́ o kèrègbè kẹta tí mo gbé wá rèé o wọn ka ẹmu sí alọrun ẹmu ẹmu lọ gbogbo iye kúye tá a bá mú. lọ́gùn ọ̀fẹ́ ẹ mọ̀ bínú o. ọmọ balógun bí gọ́rọ́mọ lọ́dọ̀ ìkànnì pani oh, ọmọ balógun ògùn sínà àpárà àpàtà lélẹ́lẹ́ olóko sí máa sọ fún wọn wípé nítorí nítorí ọmọ balógun àwọn bá ń gbèrìn abẹ́ gbèrìn. àgbèrìn. ayé mọ́ nà mọ́ balógun o ẹni bá nà mọ́ balógun o ìdá gírígírí àwọ̀lú o ẹsẹ̀ gírígírí àbòdè o akigbe ọmọ múnà mẹdùn ẹ ti máa ti bọ ọ lé ẹmu ẹmẹmú ẹmẹmú ẹmẹmú ẹmẹmú yìí tàbá ṣe tán kò pé tòtí mo ní ìsìn ìfakígbe ń kọ́ àfọ náà kò dùn lóde lẹ́mẹ̀ ah, àbọ̀ ọ̀tún ọ̀tún dàgàdìgì oògùn ọ̀tún ọkùnrin ló ń kó kóró gbá lẹ́nu ẹ̀ ọ̀tún wo ló ń kí ẹ tí ẹ ò lùdẹ́nu ni ìwọ ọgbọ́n tí ọ̀tún sọ ni ọ̀tún wá ń pe ẹ̀ńlẹ́ ẹ̀yìn ọmọ tí ọ̀tún bá ju èmi lọ sọ́tò ju gbogbo wa lápapọ̀ lọ ni. ògùn sínà òjò àlọ́ ǹjẹ́ ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ pé mi ọ̀tún ló ń bá sọ̀rọ̀ èmi ọ̀tún Àjàgàjìgì bẹ́ẹ̀. èmi ọmọ balógun àpárà. balógun afẹ́ o. a jẹ́ pé bàbá rí ọkọ èmi ni n ó sì kọ. ọmọ balógun. èmi. ẹ fọ tó lẹ o ṣé èmi ni ọ̀tún sọ pé wọ́n kàn mí lábùkù bàbá mi ọkọ mi tí ìbá yìí pé fàájì ta wá ṣe ń bi lónìí tó bá jẹ́ pé a bá ti jà wá ni gbà pé kẹ́ ẹ dí lápá àyàká kẹ́ ẹ gbé èso lé ọ̀dọ̀ wa ni. ọmọ balógun oh ọwọ́ bá ń gbèrè lọ́wọ́ wọn abẹ́bẹ́ gbọ́nrín ọ̀bọ̀ mi gbèrè àbọ̀ ògbèrè. sọ pé ẹ sọ fọ́tún pé yegede a ò délé yín ẹni tá a fẹ́ là délé wọn yegede a ò délé yín ẹni tá a fẹ́ là délé wọn. bọ́rọ̀ ló wá sí lọ yìí elédùn àníkan ló lè gbà wá náà àti pé àwọn wèrè èèyàn kan wọ́n máa sọ pé ọkùnrin tí bá ti ń ran obìnrin ẹ̀ lọ́wọ́ o ipò ti dẹrù obìnrin nù. olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa. bẹ́ẹ̀ni Elédùmarè tó fi àti ra wa sí kò tí mọ̀ kúta lè ran ra wa lọ́wọ́. àbí bíi ti bò àmọ́ sàlàkọ́ hmm? ọ̀dájú o. kí mo tún ṣe. bí mo ṣe ru kínní látòdò eh. kọ́mọ lè ní ọ̀rẹ́ mi o dákun ràn mí lọ́wọ́ díẹ̀ o. ntòun eh. ni mo dájú sí náà nù. ọsọ wa dájú nígbà tí olùkòkò ní ìsìntàn pariwo pé wọn ò eh. wọn tó bá ń fọgbá ṣé wọn pè kí wọn bá fọgbá. ẹ̀yin ẹ bá yàn fọgbá ẹrù la ni ó bá wà rù ṣé wọn máa bá yàn jẹrù kaba ni àbí kí ló ń sọ. ìbẹnu wa bá ti jọ dúró. ọ ṣeun àjàdí ibi tó bá mi gbẹdẹ náà ti dà jẹ fúnra mi mọ gbẹ lọ ní ìlú ẹ ẹ o daba. ọ ṣeun. èdè yé ó ní wà. ẹ mm. eh, eh, àmọ́ ẹ wa ẹ kó tó di pé ọ lọ bó o ní àsọtì ọ̀rọ̀ wa <laughs> wọ́n sì ní aṣọ ti ọ̀rọ̀ àná ní jẹ́mugbẹ́ náà. <laughs> ọ̀rọ̀ owó ni wọn wà jáde. Ah, ah, àríkẹ́ bò lọ ti sì báyìí ó dà tó bá jẹ́ pé ọmọ ẹ ọ̀rọ̀ ìfẹ́ tí mò ń bọ̀ sọ náà ni mo sì ń bọ̀ sọ sọ́ọ́dí bọ́ sí wò mí yìí má rò pé bóyá mo kàn fẹ́ gbé ọ mo fẹ́ gbé ọ jùlẹ̀ o èmi fẹ́ fẹ́ ọ ní sulọ́kà ni táwọn ẹbí mi ò wá lé yín táwọn ẹbí rẹ tí wọ́n wá lé ọ̀dọ̀ àwa náà tájọ di ẹbí kan náà <laughs> tá a ṣe ìgbéyàwó báyìí a yóò gbọ́ ọ̀run ó sì mọ̀. wo hmm. hmm. mọ wulẹ̀ tara rẹ̀ mo ti ní ọmọ ìmọ̀ dára rẹ láàmú lórí ọ̀rọ̀ yìí yìí lè fi ọ̀kọ̀ sọ̀rọ̀ ń bẹ̀ o ọmọ balógun ogun sínà òun làfẹ́sọ́nà mi wọ́n sọ̀rọ̀ lórí mi. ẹ wo wo wo sórí àìsí ń bẹ ńlá ìbá lè dá sí i. sórí bó ṣe jẹ́ gbajúmọ̀ ìkọ́ sẹ́ni tí ọmọ olú yọ ọlọ́run ló fi ọ́ hàn tó o bá lọ báyìí fígbà tí mọ̀nàmọ́ná bá ń lọ ni tóbi bá wa jẹ́ gbajúmọ̀ bó náà bá fẹ́ lọ́kọ gbajúmọ̀ ló yẹ ọ̀fẹ́. gbajúmọ̀ ni àti pé ọmọ balógun tó ń tẹnu mọ́ tó ń tẹnu mọ́ yìí ó mọ̀ pé ó máa kíkanjú sòrò òfé tó bá di lọ́la nísìnyí tí balógun táyé tó bá rájò tí yóò dé mọ́ tó lójú ogun tí ẹ pa sójú ogun kó wá díjọ ìgbéyàwó rẹ̀ kí wọ́n máa fẹ́ kún sẹ̀dárò bàbá ọkọ ọmọ pé ọ̀dà. ìyóò nìkan lọ sọ bó bá lójú ogun tí ò dé mọ́ ìyóò sì dá sọmọ pé àwọn tí wọ́n bá ti ń fẹ́ jagunjagun ó léwu torí tí wọ́n bá sà sídìí ilé wọn títí títí títí tí ò bá ràn wọ́n ó lè jẹ́ pé ìyàwó ọmọ ni wọ́n náwó bẹ̀. o torí o yàtọ̀ fún yun. ẹlẹ́ẹ̀kejì. bí balógun bá tiẹ̀ wá kú bàbá rí ní ọjọ́ ọmọ fúnra rẹ̀ tó bá sàsí bàbá tó bá jẹ́ pé kí ilẹ̀ àwòlá ó tó mọ́ tó bá kú nǹkan tó sàsí tó sùn tí ò jí mọ́. bẹ́ẹ̀ni o ah! ẹlòmíín ní àfòràn sọmọ pé gbogbo tí bàbá rẹ̀ náà ti pa sójú ogun wọn lè pa ọkọ rẹ̀ yìí nífẹ kó o so pọn kéke ọmọ pé mo fẹ́ràn rẹ̀ mo fẹ́ràn rẹ̀ sọ fún pé o ti gbà o ti gbà. báwa náà ti ṣe wáyé asọdẹ tó bá jẹ́ pé ọ̀rọ̀ jagunjagun lọ wá ẹmí ìlú lèmi pẹ̀lú rẹ̀ làmọdẹgbẹ káàkiri àìmọye ìjọta mọ pẹmọ ẹ níjọ́ wo la ló kó àfihàn táàfin sáwọnú wò tí mo ní kọ́ ọmọ dẹ́. o àfikọ́ ìrẹ ní ìrẹ rẹ hàn àfi ni mo pè ìrẹ ní. ẹ ẹ tí mo tún yìnbọn fún o, mm. fẹ́ sá lọ báyìí ìbọn ìgbà. Mm, ọwọ́ mẹ́sàn-án ó ti kì í bẹ́ẹ̀. ó fọ́n káyànkanyàn kan ni. kí ni mi kí ni fi bọ̀ ọ́ dá kí ni tẹ́ni bá kọjá bẹ́ẹ̀ yọ ọmọ ìwò lọ ni. àwọn tó bá ti rí rẹ̀. o, kọjá àwọn àbójú ẹ̀yin lè mọ orí ọ̀nà. wá àríkẹ́ wá ń bì àríkẹ́. ẹ mọ̀ dára ẹ síbẹ̀ náà ẹ tábà wí tẹnu kẹ́ni ẹnu wo lọ́nà ní ìsìnkú ìgbà kọ̀ọ̀kan sí sí ìwọ náà sójú dùn ọ̀nì àbò rẹ̀ kí ni wọ̀ lára ọmọ ẹ̀. gbẹgbẹgbẹnu sọhún ìwọ ìwọ ìwọ kọlọ jò dáhùn kò bá ti gbọ́rọ̀ mi gẹ́gẹ́ mọmọ ọrùn erin wá mọmọ ọrùn erin wá à ń sọ̀rọ̀ ẹ lírí náà mo ti gbàgbé nù sí ẹ̀kọ́ tó mọ sọ pé rẹ ni. ẹ má bínú sórí téèyàn tí èèyàn bá ti ní kéèyàn ò fi iyọ̀ sọ bẹ́ẹ̀ jù èmi mọ̀ pé yọ padà já náà ni ṣùgbọ́n síbẹ̀ náà táàbà bára wa sòdodo ọ̀rọ̀ bá ti jọjọ́ rẹ̀ tọ́lá ẹgbẹ́ ń bọ̀ sòdodo ọ̀rọ̀ síbẹ̀ náà kì ní wọ̀ lára ọmọ ẹ̀ ìdí nù bí ọmọ rí gbà kí ní wọ̀ lára ẹ̀. ọmọ ilé ah kí ni kí ni kí ni kí ni kí ọlọ́jú ọ̀fìnrin ìyá rẹ̀ ò da tọ́ ọmọ yìí. ìyá sàlàkọ. ìyá sàlàkọ kò sí ìyá rẹ̀ da tọ́ ọmọ yìí. tá a bá yọ ti kí ẹ̀yìn wọn kó mẹ́. ó ti rí mo sọ fún un. àríkẹ́ kò sẹ́ńtì tó dáa òwú <laughs> àbó òmò ni hmm. ní tó dáa wọ̀n náà ni sí tàbá wá ní àwọn ẹni tó lẹ́yìn rẹ̀ fọmọ fún ṣébi tabuke wọn wá ni. tó bá rí bẹ́ẹ̀ ó wù wọn ni èmi ò ní gbà fún ọ tó ti mọ mọ jẹ ntàn sìgìdì wọn ṣe tán àti tẹni lóní ọgbọn olódò lọwẹ. ní sàlàkó àtàjà dì náà bẹ́ẹ̀ ni. wọn ó sì tẹ náà torí wípé sún ọmọ pò mí náà lóye odidi èmi ọmọ balógun fi ọ̀rọ̀ tiẹ̀ lẹ̀. tíyẹn kan wá ń bẹ nílùú yìí tí ó pòwò mọ̀ mí mọ̀. àríkẹ́ ọba mọ̀ dára rẹ̀ láàmú lórí ọ̀rọ̀ tàlàkọ́ àtàjàdì ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ wọn kò tó ń tà lọ àdá sí. tó bá ti wí bẹ́ẹ̀ mo ti gbọ́ àmọ́ bí mo ti ń wẹ ẹyinjú rẹ̀ yìí mo ríra mi ń bẹ̀. sọ pé rọ́ọ̀lù ń pa fún mi. níwọ̀n àmọ́ tán bí. ọmọ tèmi náà rí ni àní lọ́kàn rẹ̀ mo ríra mi ń bẹ̀. nítòótọ́. òótọ́ mọ̀ ni. Ògúnṣínà kódà kò sí tí n lè torí tiẹ̀ ṣe mo lè gbọ́ba létí nítorí tiẹ̀. <laughs> Eh? torí tèmi gbọ́ba létí o bàbá mi bá lógun gan ò tó bẹ́ẹ̀ tọ́ba nílùú tọ́ba láṣẹ nítọ́ba bá sì tẹ̀ àtẹ̀gbé ni o. ọ̀rọ̀ àwọn àjàdí yìí ń kan mí lómi nù torí wọ́n lọ fún wọn láyọ̀yọ̀ torí bẹ́ẹ̀ ni bá pẹ́ lórí mi èsìkèsì máa ń bá ní bẹ̀ sórí ibi tó sọ̀rọ̀ déhùn èmi gan ti rojú bẹ́ẹ̀ lọ wọ́n ní àìlóbìnrin ò yàgbá bóyá bí mo ṣe ń dá sùn tí mò ń dá jí kò tiẹ̀ jáwọn èèyàn aráàlú ìgbọ́n fojú pé mo ti dàgbà wò mí gbàgbà tí wọn náà bá ṣe tán tó ti dénú ilé bàbá mi tí bàbá mi bá tiẹ̀ lo ogun mi rí ọjọ́ máa wà nù ilé kò ní máa jẹ́ èmi nìkan mọ́ ọ̀dásùndàjì. <laughs> àríkẹ́. balógun. ah ewa ti wá rí o ṣe wá ṣe báwọn. ṣé wọ́n ti gbàgbé wípé oyè balógun tó jẹ abẹ́ baálẹ̀ ló wà ní. ọwọ́ arógun ọwọ́ ń kó ogun tó kó bọ̀ látogun ó kó gbalẹ̀ rẹ lọ tó yẹ kó kó gbalẹ̀ baálẹ̀ wá kí baálẹ̀ ọjọ́ ń tọ́ bá jẹ́ tiẹ̀ tọ́ jẹ́ tọ̀ rẹ kàn yọ fún ọ ó ṣe dáa wọ́n ti gbàgbé wípé baálẹ̀ wa lè kéré o ṣùgbọ́n yẹtọ̀ jẹ́ òkèrè bẹ́ẹ̀ mo sọ fún ọ. baálẹ̀ ò tiẹ̀ kéré balógun bá a wí àkú bá a wí ọ̀run là ń lọ ọwọ́ àmọ́ mú ọgbọ́n àlùkọ́rọ́ yìí gbogbo ẹ̀ tó bá jẹ́ ti baálẹ̀ ọmọ jẹ́ kó jẹ́ tiẹ̀ tí baálẹ̀ ò bá lè sọ̀rọ̀ balógun òun jẹ̀gún mọ́yán. ẹ mọ̀ ní wọ̀nyí o. bó ní kéré báyọ̀ kéré. onígbà sí mọ̀. ọmọ yóò di ọ̀nà gbénu lé. kí ló ń bẹ̀rẹ̀ ẹ wọ́n mi sà. ẹ̀sẹ̀ kan ti jà.

iṣẹ́ tiẹ̀ nu oníkálukú ló níṣẹ́ tiẹ̀ tó o bá tiẹ̀ ń lójú ogun tó ń rẹ̀ tù àtìlẹ́yìn tí a ní mú ọ lọ tó o fi ń bọ̀ àdúrà wa ní gbà lórí ẹ̀ àbí. arabi tó o bá gọnu ọgbọ́bọ́ ti sọ̀rọ̀ káàtì ẹ̀ ní káàtì ẹ̀ ní sì ń sọ̀rọ̀ sí ń jatọ́ káàtì ẹ̀ ní káàtì ẹ̀ ní sọ́wọ́ kí mi rà ẹ̀yin ò ṣe ronú yín kẹ́ ẹ pe àrò àtọ̀dọ̀ fún ni kẹ́ ẹ bá sọ̀rọ̀ pé da balógun o owó ẹ̀tùrẹ́ balógun o owó àwàyáre balógun o àgbẹ̀ ẹ̀tùrẹ́. balógun èèyàn ní bẹ́lẹ̀ yín orò tọrọ fi ń ké. ẹ padà sún sẹ́yìn sún lẹ́sẹ̀ àbàdà mẹ́fà sẹ́yìn kó sún pátápátá kó sún kàràkàrà mẹ́ẹ̀ ẹran a jẹ́ pé kó ní bó dágbó méjì nu akọ̀pẹ́ ìlú kan kọ́ mọ́ kọ̀tẹ̀ kejì ẹ mọ̀ níwọ̀n yóò. lóòótọ́ tó ní kéré báyọ̀ kéré ń kọ́. onígbà àsìkò. ọmọdé odó ò ní gbẹnu ilé. kí ẹ yóò ta ẹ ń bá wa ẹ mọ̀ pé òun á fẹ́ máa gba nǹkan ojú ogun tó fẹ́ kákẹ́rù kákẹ́rù wa kó mú kan àkọ́bí rẹ̀ kẹ́ ẹ síwájú káwọn tẹ̀lé bí ọba wa lákọ̀ọ́bí kó mú bàbá rẹ̀ bí ọba ní bàbá kó mú ìyá rẹ̀ kó síwájú káwọn tẹ̀lé. ẹ̀fín ilẹ̀ lukosi bọ́ọ̀mọ kékeré bá sunmí kímí àwọn àgbò sì fi ewékewé nù nídìí kó lè mọ̀ pé n tó ń ṣe ọ̀dà. ọ̀tún hmm. ó ṣe sùúrù lè rí ọ̀rọ̀ ẹni o ògùn sínà tó ń sọ yìí ọmọ èké ni hmm. tọ́mọ èké ọba ṣèṣì àgbà ọjọ́ orí èyí jẹun. n ó ṣe sùúrù gbọ́ mọ́ mọ́ ọ tó jẹ́wọ́ ni ò ní gbà wá gbọ́ o bọ́ ọ bá fi bẹ̀m̀bẹ̀ bẹ̀ mí èmi náà ò fi kọ̀ǹkọ̀ kọ ni eléyìí n ò ní gbà. olóyè ọ̀tún ó ṣe sùúrù ni ohun tí mò ń sọ fún ọ ni o gbọ́ tó o mọ̀ pé tó o bá ro tògùn sí náà ó ro ti bàbá rẹ̀ tájọ olóyè láàfin. kí ló wí lúkọ̀sì olóyè ní kíni ohun tó bí ọmọ olórí burúkú tí ò lè kọ́ dáadáa ìta láti kọ wálé èmi tí wọ́n kọ rè ní tí wọ́n sì ṣe ọbẹ̀ nísàlẹ̀ ẹ̀kọ́ mi. mo jẹ gbọ́. àṣàkẹ́ bọ̀ kí ni ọ̀rọ̀ àríkẹ́ yìí ni bá a bá lè la àbá rẹ̀ òun nìkan sọ. So lọkùnrin máa dẹnu ọkọ nínú àbá wa yìí. ṣé pé ìwọ náà ṣàkíyèsí. Ah, mo ṣàkíyèsí dáadáa. Hmm. ìdí náà tí mo fi ní mi ò ní bá mi. ó wáá sú mi o kí ló dé bàbá lè lábàárín báyìí òun nìkan òun nìkan náà máa dẹnu ọkọ kí ló dé sáwa náà dáa ni àbí sẹ́yìn ò lọ́mọbìnrin ni àbó òrì mi ni lẹ́yìn ta ní òrì mi tí ó pọ̀ òun ò rọmọbìnrin. kò yé mi. Ah, ah. elédùà ó mọ̀ tójú sú mi hmm, ọ̀rẹ́ mi hmm, kí wàá láwọn àṣìyá yìí. tá a ṣe hmm. tá a ṣe. ọ̀rẹ́ mi àṣàkẹ́ àmọ́ ní kí láàṣẹ ó sì á fi mí pè kù ọ́ kí a ní ọ̀ọ́dà ń lóhùn. ọkùnrin mi ọkùnrin mi ọkùnrin mi lọ́wọ́ ọkùnrin mi ọkùnrin mi ó dáa ọkùnrin mi ọkùnrin mi àṣàjọ ọkùnrin mi. ogun sínà kò sí ogun sínà kankan bẹ kankan sọrí àwa tá a dó yìí àwa gangan lògùn sínà. kọ́kọ́rọ́ ń bẹ lọ ẹ òní ọbọ sí ọnà ogun tí n kò lè sí ọkọ lọnà kan tí ó sì. Eh, eh, eh, ọ̀sẹ̀ ìṣẹ́pẹ̀ wọ̀ ni. mi ni wo sọrí ọ̀sẹ̀ ń wo ọ̀sẹ̀ ń wo sọ́ọ̀rì ìwọ̀nba tí mo fún ọ kékeré ni ọ sì gbádùn mi fún tọ́sí o. <laughs> wọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó dìgbà bá délé. wọ fọ̀rẹ́ lẹ kí ni ìsì ọgàn abọ́ sọ ní kọ̀kọ̀ abọ́ sọ ní gbàgbá amú ọ wọlé àtẹ̀lé ọ àbórí ń ta ọ ni. orí ńlá ni àyàn ńlá orí ẹ. láàjẹ pé orí ń tàyàn kásì mọ bọsọ ká mọ bọsọ ká mọ bọsọ kọmọ yánnofì kọmọ yánnofì àjàdíwò àbí ògún oníkìní. ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ogún wọn ní sínà èmi kò ogún ògùn òṣìṣẹ́ náà fún ọjọ́ tó ti ń bá a sọ̀rọ̀. Ah, èmi ògùn kọrọbìtì ògùn kọrọbìtì bí òun ah, bá jogun gan Ṣàngó lèmi Ṣàngó ni mí ògùn ni mí ifá ni mí ah, sọ látijọ́ tó ti rìn ṣé tó ní pẹ́ńpẹ́ mi lájàdí àjàdí ẹlẹ́bùbọ̀ ló kọ mi chai ẹ o ti yọ ẹ sọ wá rí gbogbo tá à ń bọ̀ sọ tá à ń bọ̀ sọ tá à ń bọ̀ sọ tó yanu fìrì tó yanu fìrì lẹ́ẹ̀ni wọ́n níjọ abáríbi níbí wọlé sọ́ọ́ni sàlàkọ́ ìwọ àtọmọbìnrin yìí ẹjọ́ dúró o kámúra wa méjì méjì ọlọ́run ló kọ́ tiwa bẹ́ẹ̀ o. àbí kò sí wàhálà ẹbí ti kárí ọ ti kárí ẹbí ti kárí ẹ jẹ́mi náà sáré lọ. ó ti ẹ̀ dà bọ́ ó dà bọ́ ìsọ̀rànù ìsọ̀rànù. tá a lọ kọ ìyàwó nù ẹ̀yìn méjèèjì. òun ni. ẹ ṣe kúkúlùkù ó gbèsè ra mọ ọkọ rẹ nìyẹn béèrè. ẹdọ dùn sórí orí yín burú ni ta ni ń fẹ́ àríkánú ẹ̀yin méjèèjì. ọmọ balógun ni. wọn lọmọ balógun ni. ẹ ogun sínà. iná ni náà ló pè. ìyàwó olúwa mi kí ni tó ṣẹlẹ̀ gan. ajadi ni ajadi ni wọn zara kan wọn lọ ni wọn tọ mí lẹ́yìn ajadi fẹẹ fi pálí pàǹdù pọ ni. ìrọ̀rùn ló bá dé ẹgbọ́n táyọ̀ olúwa mi wí wọ́n ní ajadi ta ni jájà nínú ẹ̀yìn méjèèjì. òun ni ah, Àjàdí kò ah, Àjàdí wọ ẹ wọ gbọkọ ju sí gbọkọ. ó kún bá fi bàn bọ àgbo yẹn obori ni wọn fọ dànù. ìwọ Àjàdí ìwọ Àjàdí emily salakoni ni salakoni ni. Eh, ah, wa kúmọ̀ rí kàtìkàtì eh, ayáwọ̀ lágbà ọ̀rọ̀ ọ̀nà méjèèjì sọ eh, ìrọ̀rùn ló bá dé ẹ̀bẹ̀ ń wá aya ni ẹ má dẹ́fà aya ni wà rọ̀rùn ni àwa ìgbowó àìsí ìgbàsù ìgbẹ́ni tá a fi ń dáná ẹ bá dáná fún wa. salako salako salako ẹ ẹ ẹ ẹ jọjọ gbọgbọ gbọgbọ ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ banana banana banana ẹ wọ bí ẹ jẹ banana. kò sí ní sí apẹ́ báyìí fojú mi sọ́nà pọ̀. lọ́wọ́ tí mò ń wò yìí àtòórùn ara tí mò ń gbọ́ yìí ó dá mi lójú pé tọkọ mi Ògúnṣínà ni ọmọ balógun àpáàrà ó dá mi lójú. Ah, ah, àríkẹ́ mi ìlà ọwọ́ mi àtòórùn mi bó ló ṣe yá mọ̀ ọ́. sọmọ pé àìsàjòjì ara wa ìwà ní ìmọ̀lá ọwọ́ rẹ̀ àbóhùn ara rẹ̀. àríkẹ́ mi. ká mọ pẹ̀ ọrụ àríkẹ́ tó bínú pé mo dọ́ọdún púpọ̀. mo bínú kódà mo bínú ọtí fojú mi sọ́nà pọ̀. àríkẹ́ obìnrin tó pẹ́ ń balùwẹ̀ tọkọ ẹ̀ náà ní í ṣe. bẹ́ẹ̀ ń tiẹ̀ rí ọkọ mi ògúnṣínà àlàní ìṣẹ̀mìsì orí ló kọ ọmọ àrélò ẹrú mọ́sá ọmọ àjọbájọbẹ̀lẹ̀ ah mo bínú mo bínú. bínú. <laughs> báwo lọ̀rọ̀ ètò ìgbéyàwó wa ṣó o ti sọ fún ìyá mi rẹ. ètò ti tó kódà gbogbo ara báyìí ni ìyá mi fi sí àtọwọ́ àtẹsẹ̀ wọn ti fi sí ìwọ ló kù tá à ń dúró dé o. àjẹ́ <laughs> pé bí a fẹ́ gbòbì sí òbí ti hù ń bẹ́ẹ̀ nu torí bàbá mi gan wọ́n ń sọ fún mi wọ́n ní báwọn ṣe máa ń lọ sógun tọ́mọ ń kèmí nìkan lé inú àwọn ìdùn sí àfi kí n tètè mú ìyàwó mi wálé kí ló lè mọ kán ọ̀dọ̀ rẹ nìkan kọ́ o bí hm. ṣe máa ń ṣèyá mi bí kò tí wàá mú mi kúrò lọ́ọ̀dẹ wọn ni. ẹ ẹ o ti wàá dà fún ètò wa sọ yìí ó bí sùn ó bí wálẹ̀ ó bí bèjì ó bí bẹta ó bí bẹrin kódà ó bí bèje. Hmm, bẹ́ẹ̀ ni ti ẹ rí ẹnu dùn ló fò yóò dìgbà náà nà á mọ̀ ọ́n mọ̀. àríkẹ́ èmi mọ̀ ni bó o tiẹ̀ mọ̀ mi bọ́ ọmọ bàbá mi balógun àpárá ntí bàbá mi bá tẹ̀nú ìlú yìí kábíyèsí nìkan ló lè gbẹ́sẹ̀ rẹ̀ kó ń bẹ ntí n bá sọ gbà bẹ́ẹ̀ o kò jẹ́rìí rẹ̀ <laughs> ẹ kí ló dé. ẹ wá wò wọ́n ní ìjàpọ̀n kan kì í rìn bí ọ̀sán ẹni abèrè kan kì í rìn ru ẹ mọ́ rìn ru o ẹ mọ́ pẹ́ padà dé o. ṣùgbọ́n àfẹsẹ̀ kan dé lo olókùúta àmọ́ àní dájì. ọ̀dà ẹ wà sówò jèrè ẹ bòde pàdé àjí òbúgbàjẹ sórí bí wàá bá wá pẹ́ tó ọ̀fẹ́ pẹ́ lọ sórí torí ọmọ tèmi tọ́jẹ́ pé ojú ẹ̀ pa ojú kéré òun ni ó mọ̀ pé ìkòkò kan ṣoṣo tí ẹlẹ́gbára mi dàdórí náà rè kò bọ̀ bọ́ fọ́ ẹ̀ka rè. ó jẹ́ ibẹ̀ lé o. ọ̀ká rè ìyá wa ẹ̀ ẹ̀ o wọ́n ní kéré wáyọ̀ kéré. onígbà sí kàn. ọmọdé odó òní tó ti dé. kí yàrá òde la lóògùn ọ̀sà lóògùn ọ̀sà. lóògùn àṣàbí ọ̀rẹ́ mi kó ṣe rí gẹ́lẹ́ lọ̀rọ̀ tán sọ̀hún ọ̀rọ̀ tó sọ kò sí rọ́ńbẹ́ o. lóòótọ́ ni àmọ́ pé ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tákú arápá bá ti sọ àtòdì ọ̀run ló ti wá. kò sí rí nu. káró lè bàbá. ẹ kú òde o ẹ̀yin mẹ́dán ẹ rọra o. ṣé ti wá rí náà ah, kémi lọ́mọ bá wọn. ìwọ wo ni ń wò ìwọ ni ń wò àbẹ́ mi. Hmm, níbo ni wọ́n á dá sí. kí alárí lára rẹ ti fi ń wù ọ. kí ni o rí lára mi sanwó-àfi títóbi ṣe ni yóò rẹ̀ mi lẹ̀pá ńlẹ̀ báyìí yóò pohùn òrèèyàn kọfẹ́ ríyàn tí èkú mọ̀ ni èmi ni ń wò. ẹ wo ẹ wo ẹ mọ̀ jà ẹ̀yin méjèèjì lẹ́rẹ̀ wá kí lẹ́ máa jà sí bẹ́ẹ̀ sì wá wẹ̀ ẹ̀yin méjèèjì lẹ́rẹ̀ wá ẹ̀yin méjèèjì lẹ́ sì yá yìí ẹ káre ẹ sòríire ìyá mi yín ń kọ́ bàbá mi yín ń kọ́ tí wàhálà ẹ mọ̀ jà ilé ọlá ilé balógun ni balógun àpárá sì rí ọkọ ogun olùmọra bàbá mi mo sì fi wá jọ. ẹ ṣe bàbá ẹ ṣe bàbá abáwálé kọ́wọ́ rìn bá rìn di ọlá ni. ṣé ṣe pé ìyá mi yín ran iṣẹ́. ẹ àwọn kájọ rìn di ọlá lọ ni. o ti dá ọ dá pọ̀. kájọ máa lọ kájọ máa lọ ọ̀dà ilé ọlá ọgbọ́ ọ̀pọ̀lọpọ̀ èrò ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ẹ̀ka rí láì. kí ló kọ́ tiẹ̀. àṣàbí ló kọ́ ìwọ ń kọ́. ẹ kú ilé yàn ń kọ́ ẹ mọ̀ kú rin iná tó yọdá fún mi látàárọ̀ kí n jẹun ni mo bọ́bẹ̀ tí mo fẹ́ dá yìí ó rí òsì lẹ́sẹ̀. ẹ má bínú ìyá mi ìyá mi àbẹ́ ìwà rí ní tójú mi rí ni. kí lójú ẹ kan. èmi àtàṣàbí ni. kí ló ṣàṣàbí. la bá ń jáde la bá pàdé ọmọ balógun lójú ọ̀nà lọ́mọ balógun bá mọ̀ sí tẹ́jú mọ́ mi ní bá sì ń wò mí o ló sì wò mí wò mí ní òṣèjú mọ́ o àṣàbí ọ̀rẹ́ mi lọ́ba ló lọ́mọ balógun mọ̀ ń wò. ẹ dákun ìyá mi sódà jù mí lọ ni. nígbà tí o bá dáa tu ọ sóò máa rámú tó iṣu ò rí mi ni wo èmi tí mo jẹ́ ìyá rẹ̀ ẹ́yìn ọmọ ẹni ìbájọ́ ní àbáyọ ó mọ̀ sí o ìyá mi sẹ́ńtà yìí náà fẹ́ sọnù àbí sẹ́ńtà ìwínú àbí nígbà tí mò ń tí mò ń bínú bàlá títa tí mo ní tí n bá ti dẹnu ilé o hmm. ìyá mi ọba wa nǹkan ṣe sí o táyì náà tó wá ń pẹ́ tó wá ń ká àṣàbí lẹ́yìn àdákùn. abẹ́ rí èmi ìyá ń ó yẹ fún ọ lẹ́yẹ ni ó rán dáradá dákun odidi owó rí ọkọ̀ kókó sàtì sàlẹ̀ wà fún mi. ẹ máa wọ bọ́ ẹ máa wọ bọ́ لا لا والله ah àlá. àlàkọ́ o bó ṣe rí o ṣé a rí gbogbo ohun tó rí lójú àlá o ní tí ó ṣẹlẹ̀ ni. Hmm. ogun kan ń bọ̀ wájú àfi kí gbé bọ kàǹkà tí ń kagún láyà <laughs> kẹ́kùrú má bàa tẹ̀yìn àwọn alálẹ̀ ilé ni wàá bẹ̀ mí wò áín ogun kan ń bọ̀ á àfi ká yá a sí ni á ogun ò ní wọ̀ ní ìwà ìwà o. ogun sínú ogun sínú kí ló pa májèlé ni ìbóúnjẹlé ń jẹ lọ́wọ́ yìí májèlé. arábìnrin mọ̀ ń pín ìmọ̀ ọ̀gbìn máa ń <laughs> àbẹ̀kẹ́ ó mọ̀ tójó mẹ́ta. ẹ má mọ̀ bínú bàbá òkè yín ni ò járí tọ̀hún. bàbá ẹ̀yin la wá rí o. àríkẹ́nì ọmọ ẹ̀gbọ́n mi ni lóòótọ́ èmi mo kò fún níyà. Hmm, kò ní burú títí ó mọ̀ kẹ́nìkan mọ́ ni èèyàn tí ó kù láàmú òótọ́ ni bẹ́ẹ̀ tí ń wo ilẹ̀ kọ̀ jágbe mọ́ ni o lọ́jọ́ lórí o àmọ́ ó ti dẹni ọkùnrin ọkùnrin ò kọnu sí ló fi sunkún wá bá mi mo wá sọ fún un pé ìyìn lè dá nǹkan kan sí lẹ́yìn yín ni mo fi mú wọn àyìn. Hmm, àbẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni oníkànlá ti gbọ́pọ̀n jẹ́ ó wí fún rẹ̀. lóòótọ́ ni bàbá kódà àwọn tí mo jù lọ lọ́jọ́ orí gan-an wọ́n máa ń rí mi fín bébà àtàwọn ọ̀rẹ́ mi bá sì ń lọ wọ́n máa pè wọ́n lọ́tún wọ́n máa pè wọ́n lọ́sì wọ́n làwọn ẹ̀rí náà rí mi wọ́n ì pè mí. dákẹ́ dákẹ́ àìsókún yàwó ó gbọ́ àbẹ̀kẹ́. ó bàbá. àbúrò rẹ tó mú wà ní. àárẹ̀wà fún ni o àárẹ̀wà fún ni tó jẹ́ pé lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n báwọn ọkùnrin bá ti ń fojú kan báyìí ó di dandan dèdè ẹ̀mí wọn ló mọ ní òmò wà ò wá gbọ́ bí n bá wá fún ọ ní sí ọ̀hún tó lò ó ó fẹ́gbẹ́ ròyìn nítorí pé àfàìsádà ìjẹ́ bọ́ ọ bá ti lò tán ọkùnrin bá ti ń wá lọ́tún tó ń wá lọ́sì wọ́n kọ̀yìn sí ọ bó ṣe wulẹ̀ kán pọ̀ tó nínú wọn náà ló ti ra di orí rẹ̀ ṣeun bàbá ẹ ṣeun bẹ́ẹ̀ tí yín rí ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ o. àwọn bàbá mi ò sétí rí èmi náà ò ní sétí. bàbá kí ni kí n máa tọ́jú báyìí o. àbẹ̀kẹ́ o sì lónìí o tó wá fún un níròyìn èso ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi bó bá ti tó bó ti yẹ nígbà ó bá lò ó tó jẹ́ fábúrò rẹ wàá dáná lábú o ti ṣe. ẹ ṣeun àbẹ̀kẹ́ o àbẹ̀kẹ́ o ìrapìra làásọ ń gbé eégún lórí o ìrapìra làásọ ń gbé eégún lórí ìwọ́n borí ọ̀tá lóko àtìlé ó gbè ní ìborí àkùkọ ah, ah. ọ̀rẹ́ mi àjàdí ọjọ́jú yóò máa dùn ní. ọ̀n bá yà wá sí sẹ́nu. ẹ bẹ́ẹ̀ ni mo bí ah, ọmọ ìyá mi ọ̀sẹ̀ ọ̀jẹ̀ wọ́n ah. Ah, ti rí ọ eh. iṣẹ́ tó bá rọ̀lọ̀ lẹ́mọ̀ ń ṣe. àná ah, ṣẹ̀ṣẹ̀ dìde nìkan hmm. àpèrè tẹ́. wo kò kọjá àfaradà jàre. ọyá bá rin. kí ni orin eléyìí wájú oúnjẹ. bọ́ bá sábà mi bí oúnjẹ ọ̀sà jẹ náà. Eh, oúnjẹ yàtọ̀ sísẹ̀. Hmm. Eh. iṣẹ́ ló ṣe é dá sí. iṣẹ́ <laughs> iṣẹ́ ló ṣe é dá sí. oúnjẹ ò ṣe é dá jẹ. <laughs> ó ti yé mi hmm. iṣẹ́ ló ṣe é dá sí oúnjẹ ò ṣe é dá jẹ àjẹjẹ lóúnjẹ. bóò ni dáadáa ni ọmọ rin o Ah, kódà mo ṣẹ̀ṣẹ̀ ní kí n sa èkó ọ̀yá mi tán kí n wá bọ̀ lé ni o rí i pé mo ti dá méjì mo rí bẹ́ẹ̀ ẹgbẹ́ kan ni mo fẹ́ sà báyìí ẹgbẹ́ kan tán bá ọ̀dọ̀ rẹ mọ̀ mọ̀ tí ò sí kò sí kọ́ má bàa sí náà ni sọmọ pé àpọ́nlé ò sí fọ́ba tí ò lò lórí kò sí èmi náà wá òpè pẹ̀lú bí ọjọ́ orí mi dé ó yẹ kí mi náà tiẹ̀ láfẹ̀sọ́nà bí o ní mo tiẹ̀ ti fẹ́ lé ah, ah. ọkàn mi ó sì máa balẹ̀ pé àmọ́sá ni àfẹ́sọ́nà o. irú eléyìí tó tiẹ̀ jòkó tó ń ṣe aya rẹ ló yẹ kọ́ mọ́ sí. jẹ́ pé bóun bá ti ń bẹ ìyá mi ọmọ rẹ ń ṣe àbí ẹni máa wò pé ta mo lè fẹ́ tí ó di èèyàn pàtàkì mo wá ti rẹ́ nìkan tí mo fẹ́ fẹ́. ọtí rẹ̀ àti nínú ìlú wa yàbí ìlú òdì kejì lọ. ìlú wa ni o. irọ́ ni o. ìlú wa ni. Ah, a máa dúpẹ́. ìlú wa ni. <laughs> máa wò pé àjọrò ní jẹ̀jẹ̀rò bí n bá ní kí n da ó ṣeé ṣe kágbára mi ọmọ ká àmọ́ bá a fa fi apá kún tán yóò tó pin báwo pé bọ́ bá tì mí lẹ́yìn ah, bí bẹ́ẹ̀ kẹ́sì fọ́ ti lé. Eh, bẹ́ẹ̀ni àjọjọ ọwọ́ kan ò tiẹ̀ gbẹ́rù dórí. o kọgbẹ́rù dórí o bó ṣe ràn mí lókù o. bẹ́ẹ̀ <laughs> ìrànlọ́wọ́ rẹ̀ mo wá fẹ́ bó ṣe tẹ̀lé ń débẹ̀ tí wọ́n mọ̀ pé mo léèyàn. Ah, ah, kí ni èmi pẹ̀lú rẹ jọ rẹ fún kò sí gbogbo ìrànlọ́wọ́ tó bá fẹ́ jẹ́ ṣe fún ọ àbá àtìlẹ́yìn tí n ò ní ṣe fún ọ ah, kí láwa jọ rẹ fún. ikú òkùnkùn ní yà wá. ebe yà mí àṣẹ. èké sọmọ tó lágbára jù náà mọ ẹ̀rù bà mí àti kọnu sí. kí wàá ní kí ni kí ni kí ló ń bọ̀ lókè tí lè gbà obìnrin lobìnrin jẹ́ ká pátápátá yóò lóhun òsì. Ah. <laughs> ó ti wọ̀ kékeré báyìí bọ̀rọ̀ lọ ayé mi ti dà. <laughs> olúwo sì fún wa sí àtòwò àti gbogbo nǹkan tá a bá lò sọ ti mọ àwọn ìyá mi gbọ́. èmi sọ fún ẹni yìí wàá sọ fún ọ lẹ́yìn rẹ ẹni tí mọ̀ wá ń sọ ọmọbìnrin ọ̀hún <laughs> ọmọọba ni. ọmọ ọmọọba ọmọọba. Ah, ah. tí ọmọọba àlùwà àbí ọmọọba ẹranko. níjà fún ọmọ ẹbẹ ẹranko ṣé ń ṣàna kìnìún ni ọmọọba àlùwà ẹ ni. ṣàlàkọ ah, ṣàlàkọ hmm. kí ló dé tó yẹ pé wàhálà wàlẹ wọn sì lọ ń fọ wàrà rẹ fà. kì í ṣẹjọ́ mi. ẹjọ́ táwa ni. ifá ni ifá ló yàn fún mi. ifá bo mo lọ ti lọ dáfà. <laughs> ọ̀pọ̀ mọ̀ pé wàá lè kú ọ ifá lè kú ọ sórí èmi kan ń sàbá ẹni ọkàn dálẹ̀ báyìí lọ́ba yàn. mo bá rọ ọmọ ọba gàbóró mo ní ṣé mo ti àwò pé kọ̀pọ̀ mo ṣe wájú tí mo wò pé ṣé kọ̀pọ̀ báyìí mo kàn wẹ̀yìn ni mo kàn torí ọ̀rẹ́ mo ní àà nígbà mo ti ní ọ̀hún ajẹ́ pé kọ̀pọ̀ jù. àà ó pọ̀ ẹ ó pọ̀ ta ló sọ fún ọ pé kò pọ̀ ó pọ̀ pẹ̀lẹ́ ìwà dífàlà ìwọ lọ dáfàtọ̀ rí ọmọọba nínú odù fáàrẹ̀ àbí. sọ́ọ́rì ni ó ah. gbọ́ bí ọ̀bà dán lójú ṣé kí n dàálẹ̀ lójú rẹ̀ kó tún. mọ́tò dàmọ́ mọ́tò dàmọ́ torí tọ́ bá tún dà ní sọ́lì tó lórí ni ó tún padà mọ́ eléyìí tó ti dó lórí ọmọọba ọ yà á dó sórí ẹ owó dákun ṣé kí ni èkúrọ tá àwọn yàwá ń sàyè sóun lọ fẹ́ fi fún ọmọọba. èmi wò pé ìyànjú owó lọ ni nígbà mo bá ti mérù rẹ. wọ́n já mọ̀ tanra wa wọ́n lólówó sọ̀rọ̀ olówó ni olùsímọ̀ sọ̀rí ara wọn. o sì wà wá tó bó ṣe mú yìí náà èmi sì wò pé tírù mi bá tún fọmọ ọba òun tó lè kọ láràn wa ṣé yóò wá kọ láràn mi yìí ni kọ láràn ọ ni wọn fẹ́ fọ̀rẹ́ rẹ jọbọ sọ̀rọ̀. mo ti gbọ́ kọ́lá pọ̀ mo ti gbọ́ o tí mo wá ń rò nísìnyí pé ṣé ọba ń yọjú sí tọ́ba ń ṣàlàyé fún ni àbí kájọ yọjú sí papọ̀ ṣé ọmọọba kí n bọ yọjú sọmọọba ah, ah. ah. yóò fẹ́ le díẹ̀ o sàlàkọ sàlàkọ kí ló dé tó fẹ́ le kí ló dé tó fẹ́ le kí ló dé tó fẹ́ tọkàn tẹ̀tù títẹ̀tù ń kọ́ sí òkè sọ yẹ kí tẹ̀tù ọkọ̀ sí òkè nígbà tí ẹ dé ebémi náà dúró lẹ́yìn rẹ bí ifo ni àbí dúró lẹ́yìn àbí ń tì ọ́ lẹ́yìn bó ṣe lé tó náà tọ́jú ọmọ balógun mo sáwọn gba mi. ọba ṣebí kí n sá ti yọjú sí ẹ fọkànbalẹ̀ ó ti di ṣíṣe nù o ti di sise nù pẹ̀lẹ́ wa nọba anọba ọmọ wa fẹ́ kó múra kí wọ́n mọ̀ pé mo léèyàn ah, ah, <laughs> ah. pẹ̀lẹ́. ọyà hmm. súnmọ́ ìka jọ̀sà kí ni. aláàlì jọ̀sà sẹ́ àlè jọ̀sà wọlé ni tí ìyá òun jẹ́ lè. balógun àpárá. bàbá mo lọ mo bọ̀ wọn bọ́ mo jẹ́ o. mo jẹ́rìí rẹ̀. èmi mọ̀ pé iná níyì ọdẹ hmm. ẹ̀jẹ̀ níyì oògùn wọ́n ní ká rógun ká mọ̀ sá níyì ọkùnrin èmi mọ̀ pórí àdó ló bá dó yanṣẹ́ ńlá akèrègbè bàbá tó bí omi náà fi ń pọ́n lẹ́ẹ̀fẹ̀ ó káre ó káre ó lọ ó bọ̀ ó bọ́ jẹ́. mo kẹ́rù mo kẹ́rù bọ̀ hmm. bàbá mo kẹ́rù bọ̀ hmm, mo kó nǹkan tó pọ̀ bọ̀ ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tọwọ́ mi bọ́ àmọ́ ń wọ̀ wẹ̀yìn n ò wẹ̀yìn ìgbà mo rí i pé kí n mọ́ pàlú òun tán kí n fìdí ẹ̀ lẹ̀ bóyá wọn ò tún ráyè mí ṣe òun ṣe ni kí n jáwọ́ o jẹ́wọ́ oríkì rẹ ni ara fún mi e, pé e, nǹkan kan ṣẹlẹ̀ nílé mi ara fún mi. rárá kò séwu kò séwu ire ló bá dé ojú ire lójú owó ń rí o káre ó káre kò yí ẹ̀ṣọ́ ọmọ adìyẹ lẹ́ẹ̀dógún ọmọ igúnnugún orí àkó àkàlàmọ̀gbò lọ́rùn ọ̀ṣẹ́ tẹ̀ǹtẹ̀rẹ́ nìkan ló balẹ̀ níran bàbá yín ti ń jẹ́ hmm. fún akọ́niyàn bíi lólú ọmọ àgbà tí yàrá ọ̀tẹ̀ ìwọ wa lọlé kọ lọ sinmi àtiwọ àtàwọn ẹ̀ṣọ́ rẹ̀. nígbà ó bá dọjọ́rọ̀ fúnra ara ẹ̀ ní ọba aládé wọn ò gbéra wọn ò wà pa onílé ẹ ṣeun o ah, ọkùnrin nu. rí pé balógun àpárá ti fura pé nǹkan kan ń ṣe. Ah, kábíyèsí. kábíyèsí. Ah. o rò pé gbà tó fura hàn ẹ la nǹkan mọ́lẹ̀ fún ni ah. ẹ̀rù ti bà mí ọjọ́ mú mi. ojú iná kọ́ la lè wúra hun. lẹ́dùn àmọ́mọ́ fi náà mọ ju àwọn. a lè la nǹkan mọ́lẹ̀ fún un a lè là á mọ́lẹ̀ ẹnu àgbàlóbi ti í gbó àmọ́ bí balógun àpáàrà ṣe ń lọ́hùn hmm. olóyè méjèèjì ẹ tẹ̀lé lọ sílé kẹ lọ túfọ̀ ọmọ rẹ kan. Ah. Ah, kábíyèsí ẹ má ṣe há o iná. ẹ wo àṣẹ lọba ń pa ọba ìdábà ó yá. kábíyèsí o kábíyèsí o. ẹ lọ túfọ̀ mi lóye díẹ̀ díẹ̀ àwọn ọmọ tó pé èyí yóò túfọ̀. láì gbọ́ búburú lẹ́nu lenu ẹ̀yin ni ká lọ túfọ̀ fún balógun. balógun ẹ kú àná kábíyèsí ní ká kí i dáadáa ó lé ẹ kú ìrìn o si lè ó sì mọ tì í lẹ́yìn ẹ mọ lọre ẹ mọ bọre ẹ̀mí yóò sì gùn. balógun kábíyèsí ní ọ pẹlẹ lórí títí ọmọ rẹ tí. ó ṣaláìsí. ẹ ti mi ẹyin yìnyín dá kòtò mo wà lójú àgbàlá tó máa ń rán mi lójú ọ̀fọ̀ ètí ṣèkínní ń bẹ lára yín rí tí alóde gan rí ẹ ṣẹ̀ṣẹ̀ mẹ̀wù lọ́rùn ni ah, ẹ má jẹ́ n fi kíjì pa hàn yín o ẹ dákun ètí ẹ ṣètò ètí ẹ ṣètò ọlọ́yàtọ̀. o tó jókòó ni àbí àgbà mi kójú ọmọ rìbí ilé tọ́wọ́ yóò yé mi o. ọ̀rẹ́ mi ó ti tó ó ti tó mọ̀ sókun mọ́. ẹni wàá rọ́ọ̀kì sílẹ̀ mi wọ́n bẹ́ẹ̀ mi ta ni ó sọ pé lè yóò dùn o ẹ ọ̀rẹ́ mi dákun dákun ó ti tó ó ti tó ó ti tó pẹ̀lẹ́ mọ sọ. ṣé ibi ìrógùn síra mi mọ ni. ọ̀rẹ́ mi mo jẹ máa sọ kó. <laughs> lè ṣiṣẹ́. ó lé o. Hmm. kí ló dé. ní ń pa ọ́ lẹ́kún. àríkẹ́ àríkẹ́ Wo mí dáadáa wojú mi jagunjagun ni mí ń wò lójú ẹkún àìmọye ẹ̀mí ló ti tọwọ́ èmi náà bọ́ lójú ogun tí ń wọ̀n wẹ̀yìn wò wọ́n pé yóò dùn ọ́ yóò dùn ọ́ ní láti dùn ọ́ púpọ̀ ṣùgbọ́n. má dáwọ́ bàtẹ́lẹ̀ obìnrin mi èsì òkú tọkọ rẹ. bàbá mi sẹ́yìn rí pé mo mójú lọ́jà. òun lọ ọmọ bó lòun. ọmọ ọlọ́gbẹ́ ńlá ni. àbí àká ọ̀gbọ́mọ ẹ̀sìn balùwẹ̀ bọ̀rọ̀ ògbọ́kọ̀ ọba tí òmìnirin tó tí ì jẹ. ọ̀kàrí ọ̀kàrí ọ̀kàrí ọmọ ọlọ́gbẹ́ ńlá ọ̀kàrí mo mọ bàbá ọlọ́gbẹ́ ńlá bàbá bàbá wọn mọ̀ mọ́. àríkẹ́ ló kọ rẹ̀. àríkẹ́ ọ̀kàrí hmm. ọ̀kàrí ń bọ́ ló fojú sí tẹ́lẹ̀ síbi tá à ń bá ọ sọ rèé bó bá kásìkò àti gbòde ìlú báyìí mo lè gbòde ìlú fún ọmọ ọjọ́ gbogbo tó dáa tó dáa tó bá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì agbára mi gbé e. bàbá mi ẹ tiẹ̀ máa ń tọ́ta mí nìkan ni bẹ́ẹ̀ ṣe máa lo ojú ogun tí ọmọ kèmí nìkan léwu wọn á rò pé tóun báyìí ti wà pẹ̀lú mi á lè jọ máa wà nù lé. ọ̀dà àbáwọ̀ ọ̀dà àbáwọ̀ ẹgbẹ́ ilé ayé yín kẹ́ ẹ ṣe ń tọ́ da ọ̀yá mo ń sọnù lé wà lọ́wọ́ ajẹ́ fún bàbá ká jẹun. àríkẹ́ mi. wọlé wọlé wọlé wọlé ayọ̀lá. wàyí lòun náà wàá mọ̀ pé bí iná bá kú wá fi eru bojú bọ́gẹ̀dẹ̀ bá kú wá fọmọ rẹ̀ lóko báládì ò bá sí ilé ọmọ. wọn náà ti gbọ́n. Thank aláṣẹ kejì òrìṣà abẹ́ ẹ̀ rí eléyìí tí mo tún gbé wá lọ́tẹ̀ ìpé àrà ọ̀tọ̀ ni ẹ rí pójọjú olúwa mi. ọ̀tún. eléyìí máa dáa. eléyìí náà yáàyè. Ah, ah. olúwa mi kí n yẹ̀wò. Ah. aṣọ yìí máa dáa o ọmọ tó yẹ yín. sọyàn bàbá aṣọ alárì ah. bá bẹ́ẹ̀ wù ọ̀kàrì ọ̀kàrì ah, sórí ohun tí n fi mọ́ ń gbádùn ọmọbìnrin tí n fi mọ́ ń pé ó gbàṣọ wá ó mọ ohun tó wuyì nítorí pé òun náà rẹwà lójú ó mọ ohun tó dáa ṣé o mọ̀ pé ọwọ́ kan tí mo wí fún náà ló ti pélé ìwá ara ń tá a nù ah, ọmọbìnrin yìí ẹ̀wọ̀n ó tiẹ̀ bọ́ ra. dandan ni ṣó àwọn èyí tó wá kó bẹ̀rùn náà tí wọ́n mọ̀ pé wọn ò fẹ́ á bọ̀ gbogbo rẹ̀. ẹ̀sìn kábíyèsí gbèbí gbèbí gbèbí. ò rí ohun tí wọ́n ń pè nífẹ̀ẹ́ nù. bẹ́ẹ̀ ni bàbá. kò sí ohun tí ìfẹ́ ò lè ṣe nítorí ìwọ náà yá yìí ó sì mọ̀ ń pọ́n mi lé ọ̀tún ọ̀tún ah! ọ̀tún. ó dáa pọ̀ bàbá mi. ẹ̀dá ẹ̀dá dìde kọ́ lọ yẹ àwọn èèyàn tí ń bẹ níbi kíní ń wò fúnra rẹ̀ mọ̀ràn ọmọ ìwọ ni ọ lọ yẹ wò. padà padà padà padà wáyé padà wáyé padà gbogbo ẹ ló dáa ah, ah, èmi náà rí àbí gbogbo ẹ kọ́ ló dáa. gbogbo ẹ ló dáa. Eh, eh, eh, wọ́n ní ó mọ́ tọwọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ sórí ah, ah. mo ti wá mọ̀ dítà ọmọbìnrin yìí fi dáa. kí ni ìdí bàbá. ìdí tó fi ń ta ohun tó da béèyàn bá dáa yóò jẹun tó dáa yóò sì ta ohun tó dáa nítorí pé òun fúnra ara rẹ̀ ó dáa láti ìta. títí dé <laughs> ara ń tà wí fún ṣé bírú rẹ báyìí bírú rẹ̀ bá a bá wà dàpọ̀ mọ́ ọmọ tọ́ta dàpọ̀ mọ́ àwọn olórí tóun náà dó lórí láàfin kí ni fi ṣe. Ah, kábíyèsí àjẹpà gbẹrù ìyàkó olórí ẹ. Ah, kábíyèsí olúwa mi tẹ̀sí mo pa yaba lógun ni mí nílùú ọlọ́sàn kí láti ṣe léyìí sí. aya balógun ṣé ah, balógun ọmọ wípé balógun tó gbé ìgbà ìlé ọ lórí bó o ṣe pọ́n tó ṣe dá yìí ọkàn fìyà jẹ ọ lásán ni. ẹ má tiẹ̀ dá lóhùn ọ̀tún ẹ bọ́kọ rẹ bá jẹ́ ìbá lójú ogun ṣe bí sílùú wọn nù mhm. bí yóò bá jagun pàjẹ́ mọ́mú balẹ̀rù ìhàlẹ́ ní fóruwa okò lójú ogun tó lè dà ṣé o wá lè dojú ogun kọrú wa ni <laughs> àbí à ń bẹ bí ìgalà tí ó mọ̀ ta níbọn láyé láyé ó dé ewọ. ẹ wò mí fara rẹ balẹ̀ wá nìyí. Rọ̀mí fọkàn ara rẹ balẹ̀ má jẹ mọ́mú bàálẹ́rù ìhàlẹ́ ní ìbọn là ń pàgbà tá a bá polówó rẹ bẹ́ẹ̀ kò sí wò á gbé ọ kúrò nù ọ̀la ó tún bọ́ nù ọ̀la fọkàn rẹ wò bí sọrí àwọn tó rí ibi tó ti gbowó òfì tó ti gbowó oyún tó ti gbowó lẹ̀kẹ̀ owó apẹ̀rẹ̀ owó ọmọlé owó gbogbo ẹ̀ wọ́n bá ọmọ wọn lọ fún ọ lówó ọ̀yá ẹ lọ fún ẹ lọ fún ní yàrá. ọmọ rẹ ò tọ́jú ara rẹ̀ fọra rẹ balẹ̀ ẹ̀yà ẹ mú lọ. ẹ ǹlẹ́ o jàre ọmọ ṣó o ti jẹun. ìgbà ohun ohun òní ha. àmì àtẹ bá fẹ́ kí ọmọ ọba wò kí wọ náà ah, nǹkan tí ìbẹni tí ó kí ọ ẹ kú òde ah, ẹ o sáàkì o ẹ kú òde hmm. ẹ kú rìn ẹni àwọn àlọ náà ọ̀nà náà la <laughs> ẹ̀yin náà ni àwọn àlọ. ṣé kò sí o. <laughs> kọ́ má bàa sí mi ẹ bá a sọ fún àwọn abẹ́sẹ̀káwọ́ kí wọ́n fún aláyè. ẹ sọ báyìí èyàn èyí ah, tí mo wọ̀ ni pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò sí eh. sọ fìtílà. àbí tí iná bá kú. Eh, ẹ jẹ́ kí iná ó kú. <laughs> ẹ paná ẹ paná. ẹ náà ni múra ẹgbẹ́ ẹgbẹ́ kan bẹ́ẹ̀ kẹ́ mọ ẹyẹjú ara yìí ìyá àtẹ ní gbájú gbére ẹ pẹ̀lẹ́. salakọ salakọ dakandakanda. ọ̀rọ̀ kan tí ń dáwọ́ jasẹ̀ ń kàn mí hmm. láti bí ọjọ́ mẹ́ta ńlẹ̀ yìí hmm. ìgbà tí mo wá ṣàlàyé fún ọ̀rẹ́ mi Àjàdí ó wá ní kí n sọ mo ní ṣé kò sì le ó ní kò le ó ní ó wá ní mo nítorí ẹ̀rù ọmọọba máa bà mí torí pé ọmọọba rẹ wà ó wá ní bẹ́ẹ̀ ṣe rẹ wà pé ẹ tún ní wà kún. bẹ́ẹ̀ni bọ́lọ̀ bá lè jogún ẹwà àti wà fún yàn òun tóun ti káyé já òun ti káyé já ìfá <laughs> ló sì yàn wọn ìfá <laughs> ikú wọn ló yàn wọn. bó ṣe wí náà nù ó ní ìfá ni ó yàn mí fún mi ó wá ní pé bí ẹ ṣe jẹ́ ọmọ báyìí tẹ́yìn jẹ́ ọmọ gbajúmọ̀ pé tẹ́yìn náà bá ṣetán tí ẹ fẹ́ lọ́kọ kó jẹ́ ọkọ tí wọ́n lè máa rí yín mọ́ hmm. kó jẹ́ ọkọ tí ó rẹwà tó rẹwà tó ga tó sì gbọ̀nlẹ̀ tẹ́ ẹ jọ dọ́gba délẹ̀. sàlàkọ ah, wọn hmm? sì rẹwà lọ́kùnrin. <laughs> ọlọ́run ló dá mi bẹ́ẹ̀. Hmm. pẹ̀lú gbogbo ẹwà àmútọ̀run mi wáyé wọ́n wá ní pé kí n bá yín sọ̀rọ̀ kí n sọ fún yín pé mo fẹ́ kémi àti yín ọmọ fẹ́ra wa. mọ̀ ẹ́ mọ̀ sí lọ́kọláya ẹ̀ káwa kó dànù ọba. ibi tá a fẹ́ gbin obì sí obì tí ó lálẹ́ o ó lálẹ́ o. sẹ́kọ̀rì hmm. tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú irú iyùn yín. Adéṣewà ooo, ọba dákun mọ́nà bínú àgbà tí ò lọ́mọ rẹ̀ ọmọ sálàkó. bàbá wo sí làbẹ wà mí. ẹyìn wo sọrí tó sunkún wèrè kan tí bá fi kejì gbá ọ ẹ dákun sórí nǹkan tó yẹ ọmọ bá ti fún ọ ni mo fẹ́ràn ìwọ ṣebí wọ́n sọ fún mi pé wọ́n ní bá ipe ifá ló mú ọmọ ọba ọwọ́ adé bíbá yìí dì sí ọwọ́ sọ pé ẹ ìyàgàdí ló ní kí wọ́n wá kí wọ́n wá kí wọ́n wá òun èyí ò tẹ̀ tí ì sọ pé àgbẹ̀ káàtẹ̀ ló gbà náà sọ èyí ó yẹ kó ọmọ ní ọmọ ti sáré mọ́ lọ bí ìlà wà ló kàn ti di ẹyọ kan bàbá mi o bàbá mi o yéé bàbá mi o. farabalẹ̀ farabalẹ̀ ọba olólùkù tá ni o ó ti gbẹ́sẹ̀ léyà mi o. bóyá kí n dè mí ọba ó ní ni. ọba olólùkù tá ti gbẹ́sẹ̀ léyà mi. ọba olólùkù èédìí tó fẹ́ sí síkù tó ń fọ <laughs> ọ̀rọ̀ pé ṣòkòtò tí ìpín bá mọ́lẹ̀ kò sí bàbá lápú ẹnìkan tí yóò tó gbé wọn mọ́ wọ́n ní kérin ọmọ sí ẹni sí ó ṣe bẹ́ẹ̀ ọ̀yà sọ wọ́n ní kẹfọ́n ọmọ sí ẹ̀fọn sí ó ṣe bẹ́ẹ̀ ọ̀yọ́ dàn àgbámúre ló ti bẹ́ẹ̀ njọ́ kìíní ọ̀yọ̀ wo lórí sanransanran ni wọ́n jẹ́ wọn pé ọkùnrin là ọkùnrin là dáa ẹni tí ó mú lọ́ọ́ náà ọkùnrin ni ó wọ fọkàn balẹ̀. torí mi àtàwọn ọmọ ogun mi àwọn ẹ̀ṣọ́ a lọ sí ìlú olókùúta a lọ gba ìyá rẹ wá ní ọgbọ́. bàbá ẹ wá nǹkan tó ti bàbá mi o. baálé ọkọ ìlú wọn ní ó ń bọ̀ ń bọ̀ àwọn lèèyàn dáde o kábíyèsí ìlú olókùúta níjàkúta lọ́hùn ó rẹ́mi jẹun òbínú ó rẹ́mi ìtàn ọ̀sọ̀rọ̀ ọwọ́ rẹ́mi dànù. wọ́n mú ìyàwó kan tó tí mo ní ọgbọ̀n gbẹ́sẹ̀lé mo ní wá sọ fún ni pé bíṣọ̀bù abáfẹ́ tegbò olúgànbẹ là ké sí o. balógun wọ́n ní adájú má dànù aláyà má lè sọ̀rọ̀ asọ̀rọ̀ má lè ṣe bẹ́ẹ̀ mọ́ ọjọ́ olóbi gbogbo wọn. wọn lọ́ba kí n lójo wọ́n ní àìlọ́ba ká lójo bẹ́ẹ̀ bá lọ́ba tó bá lójo Ṣàngó ní parú olúwa rẹ̀ èmi panibọ́rí panibọ́ fún alágogo lékuléku hmm abẹ̀yìn àrògélé mọ̀gélé mà gbé ìtẹ́lẹ̀ ẹ̀kọ́ ajá aboríko èmi ẹ̀kọ́ abíkà àkàláyà. balẹ̀ igi ọ̀dà lóko yóò para lé àjà ògì yóò pèrò ọ̀nà nílùú eku òní kébí eku ẹyẹ òní kébí ẹyẹ ọmọ èèyàn wọn ò ní fọ́n bí ọmọ èèyàn mi mo sọ bẹ́ẹ̀. balógun hmm? wọn ní ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ lójú ìran amójó ní àìsójó àìsàkín àsójó ẹnìkan ìsọ̀jẹ̀ ń tì mí balógun mo sígun fún ọ gbógun wọbẹ̀ lọ kí bọ́ fọ́ káwọ́ fàya kọ́rọ̀ burúkú àtẹnu ọmọ bóde ẹkún alẹ́rú ká ẹkún alẹ́rú kọ́ lè mọ̀ pé káwọn ní mọ́ yọ̀ọ̀yọ̀ bó sì kú fún ọ. baálẹ̀ mo ń jí ọ mo kàn wá gbàṣẹ ni hmm. tó tá a bá gbàgbé ọ̀rọ̀ àná àní bẹ̀rẹ̀ nìkan àbá ṣe etí ọba nílé etí ọba lóko èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo ń tẹ̀yìn gangan sọ lẹ́yìn mi mo gbọ́ o torí pé bẹ́ẹ̀ ni wọ́n lọ́mọ rí odó òní gbénu lékìyà rẹ̀ gbé ta èmi mo sọ bẹ́ẹ̀ ọ̀dà gbàgbé yìí o ṣígun fún mi o ṣígun fún ọ. ewọ irúkìlẹ̀ mo lè gbà. ikú kì í pa kiri àrùn kì í ṣe kírun àwọn méjèèjì lọ rè é jókòó sẹ́kù lẹ́kù ikú mọ́jú kọjá lára wọn ikú ọ̀pẹ lọ. இப்போ àlùkò yìí. Ah! Ah! ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ irúkú wo lọ́wọ́ mi wò tí ọ̀bá mi tó mu lọ́mọ lọ. ọ̀dẹ́ ah! làlú o ẹ̀yin ìlú olókùúta ẹ̀ gbọ́dídì ọmọ mi ẹ ti pako ayé yín ò ní gún ẹ pa kalamọgbò ayé ò ní kalẹ̀ èmi ìtakùn jẹgbà tí mo lọ́bìrì pa wọlé mo dágbójó mo dá sórí omi mo dágbó jẹgbà mo dá bẹ́ẹ̀ di odò èmi ògbólógbó ológbò fi abojú wẹrẹ yẹrẹ àjẹdù èèyàn má pò fọlú ẹ fúnra tí sẹmọ lákàlà wọn pa èèyàn tí wọn pọ èmi ni wọn túlù yìí ẹ mi bẹ́ẹ̀. wọn pa èèyàn tí wọn